الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé dáǹsì fúnra wa nípa tó jẹ́ ọ̀ràn yẹn kíkọ́jú àdìsọ́kàn wa wàá dáa jẹ́ mùsùlùmí wọ́n ń tẹ̀lé lánàá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam èyí dáǹsì fúnra wa. لكن nà العقيدة الواسطية للشيخ الإمام شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى أبني أصل ومن الإيمان بالله وكتبه الإيمان بأن القرآن كلام الله ونمته nínú pé èèyàn gbọ́ ọlọ́run ọba gbọ́ èèyàn sì gba àwọn tíra rẹ̀ gbọ́ nítorí pé tẹ bá rántí ní ìbẹ̀rẹ̀ tíra yìí nínú àlàyé tá a ṣe ìpè Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah sọ ìpè kí ni àdìsọ́kàn àwọn tó ń tẹ̀lé súnà nàbì sallallahu alayhi wa sallam anahum yu'minuna billahi wa malaikatihi. وكتبه واليوم الآخر وبالقدر خيره وشره wọ́n ní bẹ nínú kéèyàn gbọ́ lọ́wọ́ bá gbọ́ èèyàn sì gba àwọn tíra rẹ̀ gbọ́ kéèyàn gbàgbọ́ wípé Al-Qur'an ọ̀rọ̀ Ọlọ́run bá ní. ká gbàgbọ́ wípé al ọ̀rọ̀ Ọlọ́run bá ní ń bẹ nínú kéèyàn gbàgbọ́ ikọ́ lọ́wọ́ bá sọ àwọn tíra bọ̀ ikọ́ sọ àwọn tíra kalẹ̀. ẹ̀sùn wa pọ̀ láti gbàgbọ́ wípé alukur'an ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ní lam yu'minu billah wa lam yu'min bi kutubillah. àjẹkó títọ́ ń kọ̀ gbọ́ wọn bá gbọ́ kò sì gba àwọn tíra ọlọ́wọ́ bá gbọ́. nítorí pé kí tọ́ọ̀ bá ti lè gbà ikọ́ ọlọ́wọ́ bá làkúrán báwo ló ti ṣe fẹ́ gbọ́ ọlọ́run ọba gbọ́ nítorí pé àwọn tíra tó síwájú náà ọ̀rọ̀ ọlọ́run ọba làwọn náà ẹ̀rọ ọ̀rọ̀ ọlọ́run ọba là á sì ti mọ́ lọ tí wọ́n bá wá lọ́lọ́run ọba ọ̀sọ̀rọ̀ báwo ló ṣe wá fẹ́ ìsìn ọlọ́run ọba rẹ̀ ọba lọ́lọ́run ọba rẹ̀ kì í sọ̀rọ̀ ìlànà kan fẹ́ tẹ̀lé báwo ló ti fẹ́ máa ìlànà ẹni tó fi tẹ̀lé eléyìí ló fà ló fi jẹ́ pé الإمام عبد الله بن المبارك رحمه الله تعالى ومن كفر بحرف من القرآن فقد كفر بالقرآن gbogbo ẹtọ́ bá ta ìgbàgbọ́ sí àràfin kan nínú alukur'an onítọ̀hún ó ti ta ìgbàgbọ́ sí alukur'an wa man qala la u'minu bi hadha al-kalam àkọ́yàfà gbogbo ẹtọ́ bá sọ pé mi ò gbọ́ ọ̀rọ̀ yìí gbọ́ ìyẹn alukur'an ó ti ta ìgbàgbọ́ sọ̀lọ̀ dábàá yẹ ọ̀rọ̀ imam abdullahi ibn mubarak rahimahullahu ta'ala wò láti gbé ọ̀rọ̀ tó ní agbára gidigidi ni. wípé máa ń kẹ́kọ̀ọ́ bí xọ́rọ̀ min al-Qur'ani faqad kafara gbogbo ẹni tí ó bá dá ìgbàgbọ́ kí ara kan nínú al-Qur'an faqad kafara bil Qur'an gbogbo al-Qur'an nínú ìgbàgbọ́. eléyìí tó túmọ̀ sí wípé irú táà máa gbọ́ nínú abáàbò nínú àwọn aláìmọ̀kan lórúkọ ọ̀pọ̀ àwọn mà ní tí wọ́n máa sọ wípé báyà kólú tó wà nínú alukuraan àsìkò ti tó sọyẹ káwọn parẹ́ kúrò nínú ẹ̀ torí kíkí ni wọ́n ní kólú fẹ́ẹ̀lù làmù wàhálà amúrùn mùwàjẹ́hún ìlà ṣẹ́kṣin nàbíyí sọ́lọ́láhu àlẹ́yìí wàsálàmù ọ̀kọ̀ tó fèé wọ́n ní kúl àṣẹ ni àṣẹ yìí sì wá látọ̀dọ̀ ọlọ́run sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé sọ fún wọn ẹni tí a ní kó sọ fún wọn ti kú àwọn wa ní kò sí àǹfààní nínú ká tó máa sọ pé kúl kúl má fún gbogbo ní tó bá ti ní kúl. Qul ya ayyuhan nas ilaykum jami'a Qul ya ayyuhan nas ilaykum jami'a. àwọn ní káàmà kéru àyà yẹn pé ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'a kò nídìí ká sọ pé sọ pé èèyàn dájúdájú èmi ọlọrun ọba tìyín ti káàmà wí pé ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'a èèyàn lápapọ̀ èmi jẹ́ òjíṣẹ́ ọlọrun ọba tìyín. tẹ́yìn náà bá wọ àyà ìwò. kò sí bó ṣe lè yọ kólé kúrò lára rẹ̀ tó tún jẹ́ alukur'ani mọ́ tó bá fi lè yọ kólé kúrò lára rẹ̀ o ti sa ìgbàgbọ́ sí alukur'ani tó pété bá yọ kólé kúrò lára rẹ̀ ẹ̀yin náà wò bí o ṣe túmọ̀ sí. ya ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'a ẹ̀yin èèyàn èmi jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba ti yín lápapọ̀ ẹ̀yin ènìyàn. èmi tí ṣé òjíṣẹ́ ọlọ́run ọba sí gbogbo yín lápapọ̀ ṣé ìwọ lọ ń sọ̀rọ̀ ni nàá torí pé ṣé ìwọ tó sọ̀rọ̀ lọ ń sọ̀rọ̀ ni àbí wọ́n ń fún wa níròyìn ọ̀rọ̀ ọlọ́ ṣé ọ̀rọ̀ ọlọ́ ni àbọ̀rọ̀ ànẹ́bí Muhammad sallallahu alaihi ọ̀rọ̀ dání ọ̀rọ̀ ọlọ́ tó bá ṣe é pé ọ̀rọ̀ ànẹ́bí Muhammad ni sallallahu alaihi kò bá ṣe é kúl kúlì yẹn àmì kan ni nínú àwọn àmì ńlá tó ń tọ́ka sí pọ̀rọ̀ ọlọ́ọ̀lá al a lòdìgbà náà bí sì ti kú ọba láti lè ká ẹ̀yìn pé yá ayyuhan nasu inni rasulullahi ilaykum jami'a kò ní jẹ́ Al-Qur'an. sí ẹ̀yìn èèyàn dájúdájú òjíṣẹ́ ọlọ́run gbogbo yín lápapọ̀ nínà. sọ̀rọ̀ ni àbí wọ́ tó ṣùgbọ́n àwọn tó wá sọ pé qul ya ayyuhan nas ó ti yí ọ pé kìí sọ̀rọ̀ tiẹ̀ ó ti yí ọ pé kìí sọ̀rọ̀ anabi muhammad.